الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe islam tó rán ànábì sallallahu ta'ala sallam pẹ̀lú islam tí í ṣe ìmọ̀nà gbogbo ayé tó sì jẹ́ ẹ̀sìn òdodo lọ́dọ̀ ọlọ́run tó sì fẹ́ kó ṣe àfihàn rẹ̀ lórí gbogbo ayé pé ilé ìlẹ̀sìn ọlọ́run kódà báwọn kèfèrí kọ̀ ọ̀kan sọlọ́lọ́wọ́ bá wa náà ojúṣẹ́ rẹ̀ ẹrú rẹ̀ sílá nẹ́bẹ̀ Muhammad sallallahu ta'ala alaihi wasallam nígbà tó lọ́wọ́ bá gbé dìde hina fatra timina rusul nígbà tí ó sójúṣẹ́ ọlọ́ọ̀bá kankan ti ń jíṣẹ́ lórí ilẹ̀ wà dúró sin mí ẹ̀sọ́bù kò sójú ọ̀nà kan tó jẹ́ tọlọ́hun àbí ojú ọ̀nà kan táwọn ènìyàn gbà tọ ọlọ́run bá lọ tí wọ́n lè wọ ọlọ́run bá rí pẹ̀lú ìjọsìn fún òun náà ni ọlọ́run fi sọ wá di ẹni tójú ẹ̀ làkó bí àìmọ̀kànmọ̀kàn àti àánú tayé àbí ọlọ́run bá kó sàlékún kí àdìgẹ̀ fánibà Muhammad sallallahu ta'ala alaihi wasallam ẹ̀yin ọmọ ìyá ìmìnà Islam kò sígbà kan téèyàn lè dúpẹ́ pé ọlọ́run fi Islam kẹ́hùn ní oore àfi kó mọ Islam àwọn ń pè wá sákèsí pé ká mọ Islam níbi ìjókòó ìdánilẹ́wọ̀ àyíṣí tí wá ti òní yìí àkọ́kọ́ nìyẹn pẹ̀lú àwọn àlàyé tí ó mọ tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì ká lọ màmọ̀ dájú wípé àwọn tó pọ̀ jù láyé òní fẹ́ kẹ́yìn orí ìsìláàmù ṣe tó bá wá rí bẹ́ẹ̀ a wà di àmúrè tá a bá fẹ́ múra gírí yorùbá máa ń lo gbólóhùn kan wọn ni èyí ó san ṣòkòtò tó wá sọ pé obìnrin wa ni wọ́n fọ́n ọ̀já láì pọn mọ́ tó yẹ ẹ sì rí pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan náà tó jẹ́ pé kì ṣe tẹ̀sìn ẹ rí pé bí sinmi rí inú lóòótọ́ ẹlòmíì ó kọ́kọ́ sá lọ ẹ rò pé ó sá fún jà ní rárá ó lọ san ṣòkòtò ni ó lọ sán sòkòtò fún wàhálà àwọn abẹ́kẹ́ sán sòkòtò tẹ́ ẹ sì fún ọ̀já fún ẹ̀sìn ọlọ́run kò gbọ́dọ̀ bọ́ eléyìí la fẹ́ pàkíyèsí sí òsìsígbà kan tọ́tọ̀ ọlọ́run ó dẹ́yìn yín máa wá fún wa láwọn ẹ̀rí kò ní dá kẹ́sì islam bọ́ o kò sì ní sígbà kan táwọn ọ̀tá ẹ̀sìn ọlọ́run ó fẹ́ kẹ́ni tí ń sin lọ́run rọ́lọ́run sìn ọlọ́run fi islam ó ṣèrègún léwa lórí pé òun fi islam ó fi kẹwàá al-yawma akmaltu lakum dinakum ibi àyà ẹni fẹ́ ká kọ́kọ́ lọ ẹnu suratul maida àyà kẹta ìgbà tá àyà yìí sọ̀kalẹ̀ ọlọ́run ni mo parí ìkẹ́ mi akmaltu lakum dinakum mo parí ẹ̀sìn mi fún yín o lónìí ànábìbẹ̀ ní arọ́fà wa atmamtu alaykum ni'mati lónìí yìí. lónìí níjọ́ táyà sọ̀kalẹ̀. mo ṣe ẹ̀sìn yín ní pípé fún yín. mo ṣe ní pípé fún yín. àti pé mo ṣe àṣepé ìdẹ̀ra mi léyìn lórí. mo ṣàṣepé ìdẹ̀ra mi léyìn lórí. àti pé mo yọ́nú sí islam ní ẹ̀sìn fún yín. islam lẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá ọba tó dáyé àti gbogbo tí ń bẹ nínú ẹ̀ tá a padà wàá bá islam nìkan lẹ̀sìn kódà bẹ́sìn bá jẹ́ two million láyé inú fà tó fi jẹ́ pé nígbà tá náà bí pé pè sallallahu ta'ala sallam gbogbo ayé ló pè torí pé gbogbo ayé lọ́lọ́run bá rán sí ńlá wa náà sì ń pe gbogbo ayé tó bá yẹ pé a bá gbàgbọ́ pé àwọn olùmọ́jogún ànábì sallallahu ta'ala sallam inú fà táwọn náà fi mọ̀ pèpè sí gbogbo ayé tá a bá ti rẹ́ni tó gbà islam tá a bá ń pèpè sí nǹkan kan a máa sọ pé mùsùlùmí là ń bá wí torí pé ó ti gbà islam tá a bá ń pèpè sẹ́sìn a máa sọ pé gbogbo ayé là ń pè gbogbo ẹ̀dá ọlọ́run pẹ̀lú ẹ̀rí torí pé tírà kan tó ṣẹ́kù tí ò sí kọ́ńtróbásì kankan lórí ẹ̀ kò síbi tí mùnáfìkì fẹ́ gbégbà kò sébi tí ẹnìkan tó lòun lágbára àbóhun lọ́pọ̀lọ́ fẹ́ gbégbà ńgbà táwọn ti ṣáájú ò ti rí bí gbígbàbì kan láti dàlùkùrán rú kó fi mọ́ jẹ́ tírà dodo tó ṣẹ́kù lóun nìkan lórí tó maintain originality ó rọrùn fún wa láti sọ pé òun ni tíra tá a fi pèpè sí gbogbo ayé lónìí tá a sì fi sin lọ́hùn. nínú suratul hajj ayah seventy eight huwa jitabakum ọlọ́run máa ń rìn fáṣá nábí wa ibrahim wa ma ja'ala alaykum fi dini min haraj millata abikum ibrahim huwa sammakum li muslimina min qabl ẹ jagun sí ojú ọ̀nà ọlọ́run nípa apá ìjagun rẹ̀. Naam ó sì sàyín lẹ́sà. gbogbo pátá ẹni ní kẹ́ẹ̀bí sí lọ́hùn ọlọ́run sàyín lẹ́sà. kò ṣe ìṣòro kan fún yín nínú ẹ̀sìn. kẹ́nìkan wá sọ fún wa pé àwọn ò bá ṣe Islam ṣùgbọ́n nǹkan kan báyìí tọ́lọ́run parí láṣẹ ń bẹ̀ kò rọrùn ẹ ó rí millions and billions àwọn èèyàn tí ń ṣe láyè inú òfin níyọ̀wọ́ náà lẹ̀ ẹ tẹ̀síwájú. ẹ̀sìn bàbá yín ibrahim ẹ̀sìn bàbá yín ibrahim náà ibrahim ni. òun ni ó sọ yín ní mùsùlùmí ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní ó sọ gbólóhùn yẹn. àti nínú èyí. níbi ọ̀rọ̀ yìí. nítorí kí òjíṣẹ́ náà lè jẹ́ ẹlẹ́rìí lórí. tẹ́ ẹ bá ṣe islam tẹ́ ẹ bá ṣe islam òjíṣẹ́ ó máa jẹ́ ẹlẹ́rìí shahidan aleikum lèyàkúnà rasulu ọ̀rọ̀ tá à ń sọ fàyàkúlù mẹ́rà òjìbìtàn ọlọ́run káwọn ànábì dìde àtàwọn òjíṣẹ́ rẹ̀ yóò wá sọ pé bọ́ wọ́n ṣe jẹyìn sí kọ́ọ̀lù ìlà elima lánà àwọn ò mọ̀ torí pé wọ́n mọ̀ kọ̀kọ̀ wọ́n sì mọ̀kàn àmọ́ wọ́n jíṣẹ́ wọ́n ti jẹ́lẹ̀rí nípa pé wọ́n jíṣẹ́ ẹ̀yin tá a wá jíṣẹ́ fún náà wàtàkùnù kíni. nítorí kí ẹ máa jẹ́lẹ̀rí lórí àwọn ènìyàn. àwa náà wà jẹ́lẹ̀rí lórí àwọn èèyàn in the sense wípé a ṣe ìsìlámù gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fẹ́ ká ṣe yóò wá kù sọ́wọ́ ẹni tó fẹ́ parun sẹ́rí dàrúdàpọ̀ tàsìkò yìí ó tó gẹ́ ó tó gẹ́ wàlá èyàn bá èyàn bá rádaràdá báyìí lọ́dọ̀ ọlọ́run torí pé ìjọba àtayé náà fẹ́ rádaràdá yẹn kò fẹ́ rádaràdá yẹn tán bá pèèyàn fún tàbí ń bò míì wọ́n kankan pẹ̀lú bó ṣe pìrìsẹ́ńtà rẹ̀ mo rántí ibì kan lọ ṣe interview nígbà tá young graduate wọ́n ń sọ fọ́kùnrin kan pé a ó mọ̀ pé ìmọ̀ọ́mù wọn fẹ́ gbà síbí wo bó ṣe múra wá in fact wọ́n lè wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́jọ́ mi appearance rẹ̀ ò ní kan ṣe pẹ̀lú ibi tí wọ́n ti pè ọ́ fún wọ́n fẹ́ fẹ́ ọ̀rọ̀ wọ́ lẹ́nu wò ó wá kó sí o kó sí péńpépéńpé ó fẹ́ kan fi ọjọ́ ilé mọ́mù èèyàn tó jẹ́ pé ọlọ́run bá wa subhanahu wa ta'ala ó ní òun fẹ́ ká jẹ́rìí ká jẹ́rìí lórí àwọn èèyàn ìyẹn ni pé báwọn náà ṣe ṣe sí báwọn náà ṣe rí sí But lónìí ìdàkejì ẹ̀ ní ṣẹlẹ̀ tí wọ́n bá rẹ̀ nìkan tí ń sin lọ́hun wọ́n rí mẹ́wàá tóun náà sọ pé mùsùlùmí lòun tí ń takò nǹkan yẹn wọ́n á ní sílé ìwọ̀n èsì àfáà ni sílé ìwọ̀n èsì àlájì ni sílé ìwọ̀n òkéwú ni sẹ́yìn kéwú ju léyìn lọ ni nígbà míì ẹni tó tún wà lójú ọ̀nà ẹ̀kọ́ yìí tó tún jọ̀gá jù yàn lọ nínú ìwé ẹ̀rí òun lẹ́ẹ̀bà dáradára yẹn lọ́wọ́ ẹ̀ yóò wọ́ ọ̀tì pé wọ́n fi sẹ̀rí lọ́dọ̀ àwọn aláìmọ̀kànmọ̀kàn wọ́n ní bọ̀tì yọ àjọṣe ó kájú dìgírì lọ ni bọ̀tì ẹ̀gbọ́n eh, nǹkan tí prof sọ prof yẹn sì kà islamic story lóòótọ́ hawla wala quwwata illa billah mùsíbà ń bẹ lórí ilẹ̀ bọ̀tì eléyìí ń sọ pé kò dòdó wọlé o torí ẹ̀yin yorùbá náà sọ àdìsí kan tó yege ẹni tí rọ́bà lọ lógún ọdún ẹlẹ́rìí òdòdó bá irú eré yìí kò lè sá bẹ́ẹ̀ bá fẹ́ mọ ìsìláàmù gangan wàláhì ẹ mọ̀ láwùjọ tá a wà yìí wọ́n tún pé kinní kan ní ayélujára gbogbo ayé nìsín ti di bíi bíi bí Ògbómọ̀ṣọ́ tá a wà yìí ibi tá a ní access sí ayé dé ó ti dàbí ìgbà tí ẹnu pé èèyàn kan lè gbé táxi àbí kó sáré gbé jẹ́ẹ̀tì kan pé mo fẹ́ sáré dé kinní fúnra rẹ̀ ṣùgbọ́n níbi pínpínpínpínpín parapara tẹ́ǹtẹ́ yẹn èyí ó débi tó fẹ́ dé lórí ilẹ̀ ayé bó o lẹ̀ sí wá fẹ́ sọ fún wa pé ìsìláàmù rújú fẹ́nìkan bá tẹ̀kọ̀ síbì kan lẹ́nu ní kọ́rídọ̀ ọ̀bì kan nísàlẹ̀ kòtò ọ̀bì kan tí ń pé báyìí ní tí èsì ṣe bẹ́ẹ̀ kíákíá lẹ́ mọ̀ pé wọ́n lẹ́nìkan wọ́n lóbìnrin kan sì ń ṣépè fún ẹni tí ìfẹ́ dá akọ lórí afẹ́fẹ́ obìnrin yẹn wọ́n ní kìí sì sòǹkè ó kàn ń gbọ́ kàtàkàtà tí ń sọ lórí rédíò àti nínú àwọn késẹ́ẹ̀tì ẹ̀ ó sì ń gbèsè pé irú eléyìí ẹ dákun ṣé ẹ̀rí àpò ah, kí mọ̀ ń bẹ̀ o ó sì jẹ́ nìkan tó jogún àga bàbá ẹ̀ wọ́n á ní sẹ́rí ńgbà tí bàbá rẹ̀ ń bẹ láyé ìmọ̀ ni bàbá yẹn fi lókìkí ó lò débi tó mọ̀ dé ìmọ̀ òdópin tẹwárí ńgbà tí mo ní kìí sàga tí bàbá yẹn jókòó lé àwọn èèyàn pọ́nlé ìmọ̀ tí bàbá yẹn ní tó lò ló fi já níyì káyé tó ọmọ tẹ́ ń wí yẹn kò wá mọ̀ oorun ó fọ́ọ̀sì ara ẹ̀ sórí àga yẹn ó wá sí bága yẹn lèyàn ń pọ́nlé kò sí tí ó fi lò ó ni mo wá ń kàkíyèsí ẹni tí ń sọ̀rọ̀ yẹn ìṣojú òun báyìí lẹ obìnrin tí ò kéwú débi ń sọ pé irú kátàkátà wo lẹni tí wọ́n pè láàfáà yìí sọ yìí bẹ́ẹ̀ sì lórí lóòótọ́ mo ní orúkọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò fún lésì mọ́ torí ó ti dàbí bí ò bá tiẹ̀ mú nǹkan lójú èèyàn ó ti dàbí ìgbà tí wọ́n gún lábẹ́rẹ́ ìsọkúsọ tọ́ bí ò bá lanu pàgàbá ìsọkúsọ ni làpọ̀lọpọ̀ àwọn èèyàn fi yà sí mọ́ ló fi dórí aláìmọ̀kan tí aláìmọ̀kan pa ti kéwú ni o tí fi mọ̀ pé kàtàkàtà ní sọ èyí tí mo fi mo yà síbẹ̀ yẹn ni láti fi jẹ́rìí ọ̀rọ̀ ọlọ́run ní wà á mú bìláà wà tásùmú bí ẹ́ ayàtànkà lọ́lẹ̀ kan fàkímú sọ́látà wà áàdù zakata wà àtàsìmú bílá kí ẹ sì dí òpó ọlọ́run bá mú ó wà mọ̀ láàkùn òun ni olùdáàbòbò yìí wà ní ìmọ̀ ìmọ̀ọ́lá wà ní ìmọ̀ ìnàsí òun ni ó dára jùlọ ní olùdáàbòbò ara àbítọ́lọ̀ ti fi èrè wa lórí nìyẹn tẹ́ bá wá wo àwùjọ ayé lónìí ibi tó ti yẹ ká mọ̀ dúpẹ́ pé ọlọ́run ti wá ní mùsùlùmí tá a bá rí ìsìláàmù ṣe tá a bá rí ìsìláàmù ṣe ẹ jẹ́ ká fi gbólóhùn yẹn tì í ẹ wo bí àwùjọ ayé ṣe rí ẹ wo báwọn àwùjọ àwọn ìlú kan bẹ wọ́n ń pè ní ìlú tí ó developed ìmí àbí ìlú tí ń develop mélòó ẹ̀ ní ìsìláàmù wà ń àájẹ àmù tọ́mọ yẹn ń tara ẹ̀ sórí ibú náà làwọn yẹn ń bá kiri ayé kìí ṣe pé wọ́n wá ìsìláàmù lọ kódà ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lọ wọ́n ń sọ wípé ìsìláàmù ti bọ́ kò sí sọ̀látù jàmọ́ àfẹ́lòmíì kò sí sọ̀látù pé mo fẹ́ dá kí fẹ́lòmíì wọ́n sì fẹnu ara wọn sọ bọ́tí ọrọ̀ ayé sodo sílẹ̀ ọ̀la ìwọ̀n fẹ́lòmíì ní kọ́ndíṣàn pé o lè gbé islam lọ o ó ní à ẹ bá òun ṣe físà yẹn ìyẹn òun ṣe problem wàláì ó ṣẹlẹ̀ sẹ́lòmí kí mo wé fàyọ ẹ wo báwọn orílẹ̀ yẹn ṣe dà káwo bí wọ́n ṣe sọ́ra wọn dà tó pé ayé àwọn gan mọ̀ pé ayé yìí làwọn wà áfítà wọn sọ̀rọ̀ àlùkìyàmọ̀ torí pé kí ni a sì mọ́lẹ̀ léèwọ̀ fún wọn a sì mọ́lẹ̀ ọlọ́run léwọ̀ fún wọn. Allahu waliyu ladina amanu sátù Baqara àyà 257. alátìlẹ́yìn àwọn múmi ní òdodo lọ́lọ́run bá wá jẹ́ kí ló sì máa ń ṣe fún wọn nígbà tó jẹ́ alátìlẹ́yìn wọn. Ọlọ́run ní aláfẹ̀yìntì àwọn ẹni tí ó gba Ọlọ́run gbọ́. Kí wá ní ó ṣe fún wọn? Ó mú wọn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀. Ọlá ńlá làlélẹ́yìn fún Mùsùlùmí òdodo tó bá gbọ́ yé. Torí òkùnkùn ni kéèyàn máa sọ̀rọ̀ Ìsìláàmù lẹ́nu kó mọ́ rí Ìsìláàmù ṣe. Kò sí mọ́lẹ̀ kan bí yẹn wàlẹ̀dínà káfàrú ṣùgbọ́n àwọn kèfèrí tí wọ́n àwọn tí kò gbàgbọ́ àólìyà àwọn mú tọ́gùt àwọn èṣù tọ́gùt ni àwọn aláfẹ̀yìntì wọn èṣù làwọn ń fẹ̀yìntì kí ni wàá ṣe fún wọn. wọ́n mú wọn láti inú ìmọ́lẹ̀ lọ sínú òkùnkùn. àwọn ó yọ wọn kúrò ní Islam gbogbo tí ẹ bá rí gbogbo tí wọ́n bá dà láyé wàláyé òkùnkùn ni kò láyàkà sáàbù náà rẹ̀. àwọn wọn nì ní ẹni iná ẹni iná ni wọ́n. wọn yóò gbé inú rẹ̀ gbére. ẹ tún bá àwọn sóra míì suratul bakara 109 wadda kathiru min ahli alkitab law yarudunakum min ba'di imanikum kuffaran hasadan min indi anfusihim min ba'di ma tabayyana lahum alhaqq títí dé parí aya àwọn tá fún ní tírà ṣáájú tí wọ́n ṣe mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn onítírà náà ní ń fẹ́ láti dá yín padà sí àìgbàgbọ́ lẹ́yìn ìgbàgbọ́ yín lẹ́yìn ìgbàgbọ́ yín ní tiẹ̀ gan láti ọ̀dọ̀ wọn. bẹ́ẹ̀ni. lẹ́yìn náà lẹ́yìn ìgbà tí òtítọ́ ti hàn sí wọn. bẹ́ẹ̀ni. nítorí náà ṣe àforíjì fún wọn kí ogun rí kúrò ní ọ̀dọ̀ wọn títí ọlọ́run yóò fi mú àṣẹ rẹ̀ wá. nínú sọ́tù nìsà aya eighty nine wàdú láwùtàkìfòrú na kàmà káfàrú fàtàkùnú na sàwáà wọ́n fẹ́ kẹ́ ẹ di kèfèrí gẹ́gẹ́ báwọn náà ṣe jẹ́ kèfèrí fàtàkùnú na sàwáà ẹ wá dìbà kan náà. ọ̀kan náà àwọn àyà tí. wọ́n sì ń fẹ́ pé kí ẹ ṣe àìgbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn náà ti ṣàìgbàgbọ́ nítorí kí ẹ̀yin pẹ̀lú wọn lè di bákan náà. nínú àyà mi wà wá dùn láwọn takfuru ó tẹ̀ ẹ́ká bá ń kà yẹn láti bẹ̀rẹ̀ sóra yẹn sóra tùnú mùtáhà náà mo fẹ́ tún sàmúlò àwọn nǹkan kan bẹ̀ yẹn. ẹ̀yin tí ẹ gbàgbọ́ ẹ̀yin tí ẹ gbàgbọ́. ní òdodo. lódodo. ẹ má ṣe mú àwọn ọ̀tá mi tí í ṣe ọ̀tá ẹ̀yin náà ní ọ̀rẹ́ ìmùlẹ̀. ọlọ́run mọ̀ mọ̀ pé àwọn tí ò sìn lọ́ta òun subhanahu wa ta'ala ọlọ́ta yín náà làwọn náà ẹ̀mọ́ tó bá di túláàsì kó payín pọ̀ ló gbọ́dọ̀ payín pọ̀ ń gbọ́. tí ó máa wá lo ìfẹ́ sí wọn bẹ́ẹ̀ sì ni wọ́n ti ṣe ìgbàgbọ́ sí ohun tí ó dé wá bá wọn ní òdodo. ọ̀gá ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe lọ́ọ̀ náà nìyẹn. wọn yóò fẹ́ láti yọ òjíṣẹ́ náà jáde kúrò nínú ìlú. ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àti ẹ̀yin náà pẹ̀lú nítorí pé ẹ̀yin gbọ́ Ọlọ́run gbọ́. ó sì tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́dọ̀ nínà. bí ẹ̀yin bá jáde sí ojú ogun ọ̀nà tí èmi àti láti wá ìyọ́nú mi ẹ ó a máa ní ìfẹ́ wọn ní kọ̀kọ̀ bí àti pé èmi ló mọ̀ jùlọ ohun tí ẹ fi ń pamọ́ àti ohun tí ẹ ṣe àfihàn rẹ̀ síta. ọlọ́run mọ̀ pé gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ ènìyàn ọlọ́run mọ̀ pé àwọn sàhábà táyà ẹ sọ̀kalẹ̀ lórí wọ́n sì nífẹ̀ẹ́ wọn ní kọ̀kọ̀ ọlọ́run ní mo sì mọkàn yín o mo sì mọ̀ pé ń dì wọ́n sọ́kàn ní kọ̀kọ̀ tó ń ti pé wọ́n kọ̀ tó wọn tọ́ ọlọ́run ọba jálẹ̀ wọ́n sì ń gbógun tì yín mo ń gbọ́ àti pé ẹni tí ó bá ṣe bẹ́ẹ̀ nínú yín nítorí náà ẹni tí ò bá jáwọ́ nù bẹ́ẹ̀ nínú yín dájúdájú ó ti ṣì lójú ọ̀nà tí ó tọ́ kò sí lójú ọ̀nà èmi ọlọ́run ọba náà mọ́ bí wọ́n bá borí yín bí wọ́n bá borí yín wọn yóò jẹ́ ọ̀tá fún yín bí wọ́n bá borí yín ẹ ké sáàrin yẹn kókó kan tó lágbára nìyẹn tọ́wọ́ wọn bá tẹ ìkú dà wọ́n jẹ́ ọ̀tá fún yín ẹ rí dààmú ẹ rí dààmú ẹ̀yin lẹ ń dájọ́ kan pé à kò sí ẹ ká fi wọ́n lẹ̀ kò yẹ ká jìnnà sí wọn kò yẹ ká mọ̀ bá wọn ṣe tọ́wọ́n bá tẹ́kù dà ẹ́rí dàmú bó ẹ tí àyà ti ń sọ̀kalẹ̀ torí gbogbo olùgbọ́rọ̀ yìí pátápátá ìjírà ànábì sallallahu ta'ala sallam tó ṣe ní maka lọ Madina ó di one thousand four hundred and ah, forty two lónìí Quran ti sọ̀kalẹ̀ tí wọ́n ti da múmi ní òdodo rìsàrìsà ó sì ń ṣẹlẹ̀ láyé dòní náà tí wọ́n sì tún máa tẹ̀síwájú bẹ́ẹ̀ títí àdúgbò àwọn ọlọ́run bó fi dé ẹ bá ń ka délẹ̀. wọn yóò sì nawọ́ ìjà wọn sí yín àti ahọ́n wọn pẹ̀lú àìdára. ẹ máa rí i pé nínú èṣù tí máa fi ṣe ẹni ọlọ́run oro ọ̀rọ̀ orí ahọ́n máa bẹ́ńbẹ̀ ọ̀rọ̀ ìkúnníyẹ̀yẹ yóò máa bẹ́ńbẹ̀ ọ̀rọ̀ láabi yóò máa àti kí tún àti pé wọ́n fẹ́ pé kí ẹ̀yin kí ẹ̀yin ṣe àìgbàgbọ́. n tí wọ́n ń wá tí wọ́n fẹ́ achieve ni pé kí oníkálukú ó dàbá kan náà níbi àìgbàgbọ́ sẹ́ẹ̀sì mọ̀ kó da kí oníkálukú ó dàbá kan náà níbi ìgbọ́lọ́run bá gbọ́ gẹ́gẹ́ bí tọ́lọ́run fi rán ànábì sallallahu ta'ala sálàm sí gbogbo àgbáńlá ayé wa waddu law takfurun ọlọ́run tún sọnù súrà míì mọ̀ pé bákọ́rà ní two wọn ò ní yẹ̀ wọn ò ní gbò ikọ̀ ti ìlú nẹkun wọn mọ gbógun gbogbo ogun tí ń gbé yìí ẹ wo bí táyà ń parí sí o wọ̀wá dù láwọ́ kí ẹdí náà ni o. wọn yóò bí ọ léèrè ogun jíjà nínú oṣù mímọ́. wọn nínú ogun nínú oṣù mímọ́ ẹ jẹ́ fi rán yín létí oṣù yẹn muharram oṣù àkọ́kọ́ tóyé àti rojab zolukada oṣù kọkànlá àtòṣù hajj tí oṣù kejìlá ashurul hurum ọlọ́run ní ẹ jagun láwọn oṣù yìí àwọn èèyàn wà bí ọlẹ́rẹ̀ wà náà bí pé bóòlógún jíjà sọ fún wọn pé sọ fún wọn wípé jíjagun nínú rẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó tóbi ẹ jagun nínú ẹ̀ kí n tó lọ láàrin yẹn báyà ń sì sọ̀kalẹ̀ làwọn kẹfìrí bá ń pláàni ogun béèyàn bá jẹ́ ẹni tó mọ̀ nípa Islam tó sì Islamic study àbí òṣè àbó ní access sí láti rí kà ní tí mò ń sọ yẹn torí à ní nǹkan kan tá a fẹ́ gbàmí ká máa sọ ohun tí ò rí bẹ́ẹ̀ lórí afẹ́fẹ́ ń bí àtìgbà tí ìbá sórí afẹ́fẹ́ náà bẹ́ẹ̀ ni wọ́n bá lọ pláàni ogun torí pé àwọn èèyàn máa ń sọ pé àwọn pàápàá jùlọ tí ó gbọ́ lọ́ngbọ́n máa sọ pé ogun ogun ogun kan bẹ̀rẹ̀ ni kogun kan tó action ó sì tún fúyẹ́ ẹmọ reaction reaction gbà mí àmọ́ burú ju action lọ sóyé wọ́n ti fẹ́ wọ́n ti gbẹ̀mí àwọn sàhábà ọlọ́run wọn ò jẹ́ kán rẹ̀mí ànábì gangan gbà ni wọ́n sì kúkú panú àwọn ànábì ọlọ́run bàmí kó tó kàn ànábì wa sallallahu ta'ala sallam wọ́n sì ń pa ọmọ lẹ́yìn ẹ̀ èyí sọ fún un pé sobran alayas ẹ̀yin fámìlì yìí ẹ ṣe sùúrù ọlọ́run fàlùjọ́ náà sẹ́yìn lẹ́sàn ọlọ́run fàlùjọ́ náà sẹ́yìn lẹ́sàn wọ́n ní kò tí ì lágbára ńgbà wọ́n bá tún tú síbò míì wọ́n ní kò tí ì lágbára ńgbà yẹn ni ìgbà tó tún lágbára tó tún lágbára ńgbà tán ja ogun Badr the battle of of Badr so ti lágbára kẹwa lọ ka iye ẹṣin tó lò iye èèyàn tó fẹsẹ̀ rìn àti iye èèyàn tó lọ sógun àti iye èèyàn tí Abdullahi ọmọ ọ̀bẹ́yì tó jẹ́ olórí àmùnáfìkì tó kó padà lẹ́yìn ànábì sallallahu ta'ala sallam nínú èèyàn bí ẹgbẹ̀rún kan ti ń lọ tó ń kó three hundred plus padà tán wá lọ fèsì three thousand àwọn kèfèrí tán wá láti Mọ́kà bẹ́ẹ̀ ọba sì ṣe islamic studies ó bí ó lọ béèrè lọ́wọ́ ẹni tó ṣe pé ṣe tí sọ yẹn rí so ó ti lágbára nìyẹn èèyàn pọ̀ nǹkan jà ò tó nǹkan sẹ́ni tó lágbára nù bẹ̀tí ń gbà tó lọ́run pé èyí náà wá bá kódà ànábì tún pé ṣé ká dúró kan fi dé torí ó ti sú ọ̀pẹ wọn bọ̀ ṣé kí wọ́n á pa wá mọ́lé jáde ó sì ẹ̀tíká strategically ẹ̀tíká náà jáde bádìrì súnmọ́ mọ́kà ju ó súnmọ́ mọ̀dínà ju mọ́kà lọ làwọn bá jáde lọ́bẹ̀ ogun àkọ́kọ́ ní ìsìláàmù nìyẹn ó sì wá jogun pépé ẹni ogun ogun náà wá tẹnumọ́ tó ń ogun ló ti bẹ̀rẹ̀ ni kí là ń kà lọ wàlá ẹ bá ń gbé láti bẹ̀rẹ̀ wọ́n àyà wa sọ̀kalẹ̀ pé ẹ má jagun láwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ yẹn o. sọ fún wọn pé jíjagun nínú rẹ̀ jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó tóbi. ó jẹ́ṣẹ̀ làwọn kèfèrí bá ń jagun wọ́n bá ń plan ogun pé ẹjẹ́ á lọ pa wọ́n mọ́lé ńgbà yẹn torí wọ́n máa tẹ̀lé ìtọ́lọ́n bá sọ̀kalẹ̀ fún wọn tá a bá ti lọ jà wọ́n lógun wọn ní jagun bọ́lọ̀ ṣe sọ fún wọn yẹn bí wọ́n ṣe ń sọ yẹn wọ́n ṣe ń plan yẹn tán báyìí ọlọ́run bá tó jẹ́ pé alámọ̀tán lọ́lọ́run láyà bá sọ̀kalẹ̀ pé àyàfi tí wọ́n bá gbógun tì í nínú oṣù yẹn wọ́n bá tuntun ra ogun lẹ̀ padà làhàólà wàlàkúwọ̀ta ìlàbìlà wọn bá gbógun wá mọ́ ẹ wá tẹ̀síwájú nísìnyí ṣùgbọ́n kí a dí ènìyàn lọ́wọ́ ní ojú ọ̀nà ti ọlọ́run. bó ṣe jẹ́sẹ̀ tó láti jagun ní oṣù yẹn iṣẹ́ táwọn kẹfìrí wá ń ṣe nípa pé ká díyàn lọ́wọ́ ká mẹ́jọ ráyè sí lọ́hùn àti àìgbàgbọ́. àti àìgbọ́lọ́ngbọ́ odi méjì. àti kí á dé ènìyàn lọ́wọ́ ní mọ́sálásí mímọ́. àti ká má jẹ́ kéèyàn wọ mọ́sálásí ọlọ́run láti ṣe ìbáàdà. àti kí á lé àwọn tí ó wà nínú ibẹ̀ jáde. àti ká lé wọn kó ń bẹ̀ pé àfẹ́ rí mi látàn mọ́. tóbi jùlọ ní ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run. eléyìí wọn a tóbi jù táwọn ń ṣe tóbi jù lẹ́sẹ̀ ṣùgbọ́n tí àwọn bá ti gbógun wá ní oṣù yẹn mọ́ gbógun tiwọn o ṣùgbọ́n kí a ní ènìyàn lára ní ìnira búburú. ká ní ènìyàn lára pé kò ní Ọlọ́run bá ẹ̀sìn. ó ju kí a pa ènìyàn lọ. irú yẹn ń ṣẹlẹ̀ ní a nílùú ìlú wa tá a wà lórílẹ̀‐èdè wa yìí ẹ̀tàn ni pé èèyàn ní freedom pàápàá jùlọ ẹ̀sìn Islam ó ti clear ó ti hàn pé baba ńlá ìtàn ni ìwọ àtẹ̀mí tá a jẹ́ mùsùlùmí lámúra gírí èròǹgbà mi nìyẹn nípa pé ó san ṣòkòtò ẹ̀yin obìnrin náà ẹ̀ sùn jà ìsìláàmù gbọ́dọ̀ bọ́ wà látàmù túnà ilá wa antum muslimun tá a bá ń sọ pé ìsìláàmù gbọ́dọ̀ bọ́ kì í sí ìsìláàmù lọ́bẹ̀ẹ́ ò táwọn èèyàn ń ṣe o tó ń sọ pé mùsùlùmí sálà wa náà kódà aláàjì bàbá wa àfáàn bàbá wa kì sí ìsìláàmù yẹn o ọ̀gá nǹkan tó ga jù nínú ìsìláàmù òun ni kankan tí ń jẹ́ rògbòdìyàn táwọn èèyàn ń fà nísìn pé ẹ̀ní bòhòhò mọ́ ẹ̀yìn obìnrin ọ̀gá nǹkan tí islam tẹ́lẹ̀ yìí bá ti bọ́ bí ìgbà tí gbogbo islam ti bọ́ ni torí ẹ bó òhò kẹ tó lè so sọ láàtọ́ ọlọ́run ó gbà níbikíbi tẹ́ ẹ bá wà èèyàn sì máa ń wà níbì kan tó jẹ́ pé kò ní í ṣe kò ní àwa ó sì sọ látùn márùn lójúmọ́ tí èèyàn bá ti sọ látùn súbì nílé ẹ̀kọ́ tó jáde ó lè jẹ́ pé magrib ó lè jẹ́ pé ìṣá ìlọ̀lùmí ò sí nílé tí ibi rẹ̀ tó bá yẹ pé bó ṣe lọ́nu sọ mẹ́ta yẹn tó bá ti pàdánù ẹ̀ ó ti dá kíkàndá kan sí pé torí kíkù sásọ tọ́lọ́ fi gbà sọ lára mi kò sí bòrí ẹ̀ lára mi ní òfin ní ṣe zur àti asur àti magrib torí pé yóò ṣiṣẹ́ ìjọba sẹ̀ǹpá sọ pé ilé ní kí mùsùlùmí òdodo obìnrin ó jókòó sí kó mọ̀ tọ́mọ torí pé iṣẹ́ rẹ̀ ń bẹ̀ yẹn tá a bá gbé ẹ̀wọ̀ ńgbà míì ọkọ̀ tí ń wájẹ̀ mú lọ nínú AC nínú ọkọ̀ àti inú ọ́fíìsì nínú AC àti ibo àti inú ọkọ̀ tí ń rìn wàhálà tí ẹ ò ní tó tóbìnrin tí ń fọ̀tọ̀ tí ń fọ̀gbẹ́ ń lásọ kíchìn pé ọmọ ó jẹ ọkọ ó jẹ àkíyèsí ọmọ èéṣe tí ń fọwọ́ tẹnu sínú rún ni èéṣe tí ń sọkún èéṣe tí òrórun sùn ni mo fi fún wọn ní sixty percent gbogbo ẹni tó dáyà kọrú ẹ̀ tí fi wọ́n jórí ọlọ́run ọlọ́run mọ́ fi kẹ́ rẹ̀ mọ́ fi dùn wọ́n o láyé àtàlìkíyàmọ̀ wàhálà ọkọ ọ̀pọ̀lọpọ̀ ọkọ òtótóbìnrin nínú ilé ńlá so you wá regulate life tá a and the life hereafter wọ́n jọ mójútó ra wọn nínú wàhálà obìnrin gan atúmọ̀ dórí ọkọ yàtọ̀ sọ́mọ àti ilé tí mójútó tó tún pọkọ sákèsì ọkọ tó pé jẹ̀gẹ́jẹ̀gẹ́ ń wò pé bóyá mọ̀ sí tìláwà dára tẹ́lẹ̀ pé ẹ̀káràmọ̀kùn lọ ẹ̀ mọ̀ sí tìláwà yìí yóò tún àmójútó ó tún dórí ọkọ ẹ̀ mo là ń bọ́rọ̀ bọ̀ sọ̀láàtù mẹ́ta yẹn téèyàn ò ní ṣe tó wáyé pé òun jẹ́ nìkan tó wà nínú àwọn tó jẹ́ pé kìí ṣe pé ogo sẹ́ẹ̀ ló wà nílé níbo ló fẹ́ ti jábọ̀ ilé ìlọ́jọ́ gbẹ̀lọ̀ kìíyàmà ẹ wà àwọn tí wọ́n tako nǹkan wọ̀nyí àwọn yẹn wọ́n wọn fọlọ́run ṣe awẹ́wàá ni tí wọ́n bá ní ẹ jẹ́ ká ó da abẹ̀bẹ̀ borí abẹ̀bẹ̀ ẹ wà fi lé orí ẹlòmíín ankachifu yóò wá fi lé àárín àwùjẹ nínú àkọsílẹ̀ wo inú ló gbà pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ ẹ má ti wá ṣe dùrá òtán àkọ́kọ́ kìíní ọ̀kọ́ kọ́kọ́ fà orí náà débi tó kọ́fà gbáàyà kò kọ́fà orí débi tó kọ́fà ọmú ọmú ló sì wá ń wo àkọsílẹ̀ wo tó yẹ fún tíà ọlọ́run sọ tíra kalẹ̀ tá à ń pè musa lọ́lọ́run ọba fún kò sí iyèméjì ó kún fún náà ànábì Isa jezakala ọkọrẹ lọ́lọ́wọ́n bá fún ó kún fún ẹ̀kọ́ alukuran supersede ẹni gẹ́gẹ́ bó ti wà ní suratul maida ìfẹ́kẹ́ tún lọ bẹ̀yẹn tọ́lọ́n sọ pé òun fi ṣe wà muhaiminan alẹ́ òun ló wá supervise gbogbo tíra tó lọ pé in tó wà níbi tíra yẹn òun bá mú bẹ́ẹ̀ ẹ mọ́ ló lọ eléyìí ò sí ń bẹ̀ mọ́ tuntun míì tọ́lọ́n mú wá nì gbogbo tíra sánmọ̀ ó dà náà ókè bíúrì ní ìsìn wọ́n pọn ọtí àwọn èèyàn sì mú gbẹ̀ẹ́ àwọn tí mú gbẹ they are muslim and christian sẹ́nìkan lè takò yẹn sẹ́nìkan lè takò yẹn náà tí ń gbọ́rọ̀ mi àwọn yẹn ń ta wàràwàrà tóyé bí ẹ̀ta gbogbo àtẹ́ǹpọn títí ń kún àwọn èèyàn mú gbẹ wọ́n sáré pọ̀n mí àwọn èèyàn méjì tí mú náà nù àwọn ẹni kẹta àwọn tá a lè fi ìkakà tí ò tó ń kà ní àwọn tá a lè máa sọ pé millions ni muslim and christian àwọn náà mọ tí gbẹ ẹran mo bí rì gbẹ nínú tíra àwa méjèèjì ń bọ̀ lọ́wọ́ pé ká mọ mutí. àwọn ni wọ́n gbé tẹ́tẹ́ lárugẹ èyí ṣe tí gbogbo wa òrin ojú ọ̀nà bá sì sórí rẹ̀ àtàlùkì àmà èsì táwọn ń wá pé ẹ̀yin fẹ́ sin lọ́hùn ẹ̀yin fẹ́ gain ẹ̀yin fẹ́ rọ́nà lọ rárá á dà yín padà á downgrade yín ọ̀wá dù láwùtà kìfòrún bí ọ̀kan nínú àwọn kèfèrí ayé àwọn tí wọ́n máa ń ládí àdé ọkàn pé kò sọ́lọ́hun ó kọ sínú tírà kan tọmọ ya wa kan kà jáde ó sọ page mi ò rántí mọ́ ó sọ ìwé yẹn ó ní ẹ jẹ́ ká ká gba Quran lọ́wọ́ wọn láwọ́ àwọn ọkùnrin ká sì gba jalbaabu lọ́wọ́ àwọn obìnrin ó ní tẹ́ bá lè àchífù yẹn ẹ̀ ti rí wọn mú ní ti ń wí ni pé kìí ṣe pé wọ́n kó kóran kó nu ilé wa ẹ ní tẹ̀lé mọ́ ni báyé sì dà lónìí ó ní ká wá fi jàlìbáàbù tá a bá gbà lọ́wọ́ àwọn obìnrin hùn táwọn náà táwọn náà ti já sí òhò tá a jẹ́ kán mọ̀ pé èèyàn jẹ ni ká wá fi pọ́n ká fi pọ́n kùrán káwọn ọkùnrin kan mọ̀ gbé lọ́wọ́ kan mọ̀ kà mọ́ ó ní tẹ́ ẹ̀ bá ṣe méjèèjì yẹn agbára sì wà fún wọn ẹ wo ibi tí tó rí rí lọ. àbóbìnrin tá a pa láṣẹ pé kó mọ́ jẹun ẹsẹ̀ ẹ̀ mọ́lẹ̀ wà láyà dùrìbùnà àbẹ̀rẹ̀jú lè hìn torí pé ọ̀sọ́ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn obìnrin tí ọlọ́run yọ̀ǹda kí wọ́n sọ̀sọ́ torí gbogbo ara wọn ìhòhò ni wọ́n yìí ṣàṣẹ́wó ọlọ́run tún kàn sọ pé ẹ má jìn ẹsẹ̀ mọ́lẹ̀ tóbìnrin yẹn lásọ̀ di tọ́ì abóbìnrin tó yẹ pé a kọ̀ abóbìnrin tá a kọ̀ fún láti ṣèrìn àjò àfi kó ránjẹ́ kọ́kọ́ ẹ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ abóbìnrin tá a kọ̀ wípé kó máa dábẹ pẹ̀lú ọkùnrin kan tí èsè aráalé ẹ̀ tó jẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí a kọ̀ fún láti gbé ìhòòhò ẹ̀ hàn àbí ọ̀ṣọ́ ẹ̀ hàn síta torí pé a fẹ́ dáàbò bò a fẹ́ pọ́nlé gẹ́gẹ́ bí Islam bó ṣe là kalẹ̀ ni gbogbo àwọn nǹkan yìí òun túmọ̀ sí pé a níbùkátà sí ká dáàbò àwọn ibi téwu ti ń jẹ ọ̀sáwùjọ ká sì mójú tẹ́sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́kọ̀ mọ́ta sí rọrùn fún wa ó sì jẹ́ kí kálímọ̀ rẹ̀ ó ga gẹ́gẹ́ bẹ́sìn ẹ̀ sì ga kálíbà jẹ̀rẹ̀ láyé àtàlùkìyàmù salamu alaykum wa rahmatulahi wa barakatu. abẹ́ ọlọ́run ọba kó bá a san àwọn olùmọ̀ ní ẹ̀san rí fún ìbéèrè ẹ lè pè wọ́n sí zero seven zero three seven two six eight four one zero wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu.